bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adawka fún ọlọ́run atúpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad òní lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ nípa kitabul janaiz òní àmà mẹ́nuba tabanso nípa kitabul janaiz kìí ṣe ọ̀rọ̀ nípa bá a ṣe kírun sókù lára onìkan ní bẹ́ńbẹ́ àwọn ìpalẹ̀mọ́ tá a kọ́ ṣe fókù bá a fi gbóná la ilaha illallah bá a ṣe fi nà án bókù bá a kú tẹ́mi jáde lára rẹ̀ àwọn nǹkan wo ńlọ ẹ̀ka ṣe síwájú kẹ́mi ò tó bọ́ lára rẹ̀ bóyá ara rẹ̀ ọ̀yá àwọn ìdájọ́ wo ńlọ́jẹmọ́ gbogbo lẹ́yìn eléyìí ni tí wọ́n fẹ́ ṣe àlàyé fún wa níbí wọ́n bá ní sọ nípa bá a ṣe kírun sí òkú náà lára. قال المؤلف رحمه الله كتاب الجنائز قال النبي صلى الله عليه وسلم لقين موتاكم لا إله إلا الله رواه مسلم ojú sẹlẹ̀wọ̀n bá sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn yín tí bá ń pọ̀ kàkà fún lọ́wọ́ la ilaha illallah ẹ fi nù bí a bá ti wí lẹ́ẹ̀kan ó imam muslim ni agba hadithi wa mautakum tanabi lombi kìí ṣe ẹni tó ti kú pátápátá o latari àìgbọ́ ìtumọ̀ mautakum tí ń bẹ ń bí yé ló fà tó fi jẹ́ pé àwọn èèyàn kan lẹ́yìn tí a bá sin òkúta wọn ó lóṣòó sétí sáré wọn máa sọ fẹ́ni tó kú pé raimi má gbàgbé o wọ́n bá ti bí ọ léèrè ta lọ́lọ́run rẹ sọ pé rọ̀bí aláwọ̀ sọ̀npa jọ ń kírun ni o wọ́n bá béèrè nípa ànábì ń tó wéré o wọ́n bá béèrè nípa ẹ̀sìn rẹ ìsìláàmù lájọ́ ń sìn o so àìlágbọ̀yé nípa hadith yìí lọ́fà mọ̀wútá kọ́ńtà nàbí wíńbí kìí ṣe ẹni tó ṣe wípé ó ti jáde láyé ẹni tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ ni àáfi gbólóhùn la ilaha illallah àáfi nù kó lè bàa jẹ́ pé onígbólóhùn tí ó wí tẹ́mi ó fi jáde bọ́ lára rẹ̀ kó lè bá a jèrè pẹ̀lú wíwọ àlùjánnà onídẹ̀ra nínú hadith man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹ̀ ń bá ṣe pé gbólóhùn tó wí káyìn tẹ́mi fi bọ́ lára rẹ̀ tó fi jáde láyé oní la ilaha illallah ìrònítọ̀run ròdùnú yóò wà àlùjáná onídàra nínú hadith mi etí imam nasaayi àti abu dawud tí wọ́n gbà wá ìkọrọwù ala mawtakum yaasin òkú yín tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ kẹ́mi ò tó jáde lára rẹ̀ súrátù yaasin ẹ̀ka pé kí wọ́n lè bá a rọrùn kẹ́mi lè bá a bọ́ lára rẹ̀ rọrùn ni kìí sínú sàárè tó ti kú ńláàmà wá ké súrátù yàsín ńláàmà ké sí àìgbọ́ àdéfìyé ńlọ́fà táwọn tí a ń ṣe bẹ́ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀. wa tajhizul mayyit ìpalẹ̀mọ́ òkú ó bẹ̀rẹ̀ bí gọ́sìlìhì pẹ̀lú káwẹ̀ fún ọmọ ìyá wa tó jáde láyé lẹ́yìn tá a bá wẹ̀ fún tán wọ́tẹ̀kífínúhù á fi aṣọ funfun á fi wé lára lẹ́yìn lẹ́yìn tábà ti gbẹ́ sàárè tán wọ́sọ̀látọ̀ àlẹ́yìn á wà kírun sí láha lẹ́yìn tábà kírun tán wàhámlòhù wàdáfnòhù á gbé kẹ̀kẹ̀kẹ̀ lọ síbi tẹ́ níbi tá a ti sìn lẹ́yìn tábà gbé débi tẹ́ á sìn àwọn ń tà kàálẹ̀ yìí yẹn ni pé ìwẹ̀ fókù fífi aṣọ sókù lára ìkírun sókù lára gbígbé òkú lọ síbi tẹ́ sísìn fardun alalikifaya ni ọ̀ranyàn tító ni ìtumọ̀ ọ̀ranyàn tító ni pé tába ti rí àwọn òǹkà tó tó ṣe tí wọ́n sì ṣe dáadáa kò sẹ́sẹ̀ fún gbogbo mùsùlùmí yòókù sọ́tẹ́ gbogbo èèyàn ni wọn ò ṣe é òkú mùsùlùmí ó kú ọjáde láyé wọn ò wẹ̀ fún wọn ò fasọ sí lára tí a fi lọ sí gbogbo mùsùlùmí pátá ìní àní ẹ̀ṣẹ̀ eléyìn ẹjá lọ síbi sẹ́ríhùn àfa wa sọ pé alihakul fuqaha rahimahumullah aljanaiz bisala abalantọjẹ mọ òkú tó ti kú àwọn àfa ìgbà tí a ń sọ̀rọ̀ nípa ìrun ẹ̀rì pọ̀rọ̀ ọ̀run là ń sọ ọ́ bọ̀ wọ́n tún wá mú ìdájọ́ tiẹ̀ náà wọ́n mú wá lẹ́yìn ìdájọ́ ọ̀run kí ló fà á lẹ́ni ahámẹ́mẹ́ yọ̀rùn máa lò bẹ̀rẹ̀ méjì tí àsọ̀látún àlẹ́ yìí torí pé nítorí pàtàkì jùlọ nínú tá a máa ṣe é fòkù oníkàkírun sí lára wọ̀lẹ́ ẹni àtúnsámà sọ̀látàn àti pé nítorí tá a máa ń kí sókù bí ò tiẹ̀ ní rò kù bí ò ní sùjúdù nù tí ò ní jókòó sọ̀láàtù náà ni a máa ń pè é wọ̀nyí sọ̀láàtù láha akthar shuruti sọ̀lá ọ̀pọ̀lọpọ̀ nú àwọn májẹ̀mú èyí tí wọ́n fi jẹ́ tẹ̀wọ́gbà àwọn májẹ̀mú wọ́n tún gbé kalẹ̀ fún un tí a kì í sókù lára famin ajli dhalika ja'aluha tabi'atan likitabi sọ̀lá ìdí nìkan fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra fíkìum ọ̀rọ̀ nípa àrùn tá a máa kí sókùlá ìní a máa ń sọ káyìn kí wọ́n tó wá bọ́ sí abala ńtọ́jẹ má bíi zaka lẹ́yìn zaka wọ́n sọ nípa àwẹ̀ lẹ́yìn àwẹ̀ wọ́n wá sọ nípa hajj. afaani aljanaza ismun lil mayit òkú tí a bá gbé sórí ìtẹ́ ètí wọ́n fi lọ sí ìyẹn máa ń pè ní aljanaza yata'allaqu bil janayiz ahkam àwọn ìdájọ́ tó pọ̀ ńlọrọ pọ̀ mọ́ òkú tó bá ti kú ìyẹn kó tó di pé yìí ó ti ẹ̀kú gangan àwọn ìdájọ́ kan tó wá ń bẹ lẹ́yìn tó kù bá jáde láyé tán ká tó lọ síbi eléyìí báyìí yìí ọ̀bá yá tí wọ́n ti á náwó tó wó ti tán kẹlẹ́ ǹjẹ́ ti ẹ̀tọ́ fókun kọ́ sọ pé tọ́ ọlọ́run wa mú mi sọ́dọ̀ bí yẹn ni wípé sọ́dà kíyàn ọ̀tán máa kíyàn òkú yàrá torí mùsíbà kan abómi ǹjọ́ lẹ́tọ̀ọ́ sógbójúmu kíyàn ọbẹ̀ lọ́n pé ọlọ́run wa mú mi sọ́dọ̀ ìdáhùn ni wípé yìí sọ́hìn olè ọ̀làmà alẹ́ àhàdí alẹ́ ìtàdúlẹ̀ alẹ́ àndáwò láyàjọ́ tàmánilmọ́tò ọ̀pọ̀lọpọ̀ àdéhìí lọ wá lẹ́yìn tó sọ pé kọ̀lẹ́tọ̀ fún yàn kankan torí mùsíbà kan àbómi kọ́mọ wá tọrọ kọ́nà bó mú un sọ́dọ̀ àwọn àdéhìí àwọn àfáà sọ pé àdéhìí tó fẹsẹ̀ múlẹ̀ ni mùsèmúsè rẹ̀ ó gbá múṣe. níparí àwọn àhàdéfì ń òjíṣẹ́ náà wá kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ti kọ̀ fún wa pé má sọ pé kọ́lọ́hún ọba ó jẹ́ kíkú ọ̀pá ọ́ má tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́hún kó mú ọ sọ́dọ̀ ṣùgbọ́n dípò tó bá jẹ́ pé wá ti á sún kàn gírí ní tí kò wá sọ ni pé alọ́mọ àyè ni ìdàká ni tìlẹ̀ àyà tó xayọ̀rọ̀ lé ìrẹ́ ọlọ́run jẹ́ kí n máa sẹ̀mí o tó bá ṣe wípé orí ń bẹ níbi kí n sùn máa bẹ láyé wọ́tọ̀ wà fani ọlọ́run o wàá mú mi sọ́dọ̀ ìdàká ni tìlẹ̀ wàfà tó xayọ̀rọ̀ lé tó bá ṣe wípé kí n jáde láyé ńlọba ńlọba lóore fún mi yẹni wípé èèyàn gbọ́dọ̀ tán máa kú èèyàn gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọlọrun bó mú yàn sọ́dọ̀ dípò bẹ́ẹ̀ ọba tó ní máa kọ̀kọ̀ àti gbangba ńlọlọrun ntí ó ṣẹlẹ̀ láàrin kadijukala Ọlọ́run nìkan lọmọọ àsìkò tó wà kí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àsìkò tó tẹ̀lé tó ní kọlọrun bó mú ọ sọ́dọ̀. So so yẹn lọ dáa jù yẹn ni pé ọlọ́run o jẹ́ kí n máa sẹ̀mí lópin ìgbà tó bá ṣe wípé orí bẹ níbi kí n ọba ti á sọ orí bẹ ọlọ́run mú mi sọ́dọ̀ ẹ̀ńtàrà rẹ̀ ọ̀wọ́ ayá njó lè lo oògùn bí wa amtarko afdal àríyàn ọ̀yá nìsín ṣé kéèyàn ológun lọ́ọ́ dáa ni àbí kéèyàn ọmọ lọ́dà jùlọ. ìdáhùn ni pé ìdá mardal insan wasaima watola bil marad fainahu yasuhu dalika liannahu yucawikuhu can ilcaamal wayutcibuhu wayurhiquhu fahuwa yuxibu zawala dalika almaradi فأبيح له أن يستعمل العلاج الذي يبرأ به هذا المرض يعني pé bíyàn bá ṣàìsàn tárìyàn wà á yá wàsá ìmà ó ti á kó ṣoṣo ọjọ́ ààrẹ ń ti pẹ́ fàyíndáwó yàtọ̀ òhùn dálìkà iná yìí dùn sí báwọn àwọn yorùbá máa sọ pé ọlọ́run máa ṣe aláládùn àkàn máa tún máa sọ pé ọlọ́run máa fi san ara wa mí èdè wa mọ́lẹ̀ torí pé tó bá wà ní ìbùdókòlá ìsàn yu'awwiqu 'anil a'mal ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó yẹ kó ṣe kò ní lè ṣe ìjọsìn fọlọ́n kò ní lè ṣe wa yut'ibuhu àárẹ̀ wọn wà kó wàhálà yóò kó bá yóò dagunlẹ̀ ntẹ́ni ọmọ afẹ́ ni pé káàárẹ̀ ń kó sátì ẹ̀bọ̀ kó wọn sátì ẹ̀lọ́ láàfíà kó wọn sátì ẹ̀lọ́ láàfíà ló fi jẹ́pọ̀ àwọn àfa wọn ní kò sí ní tó burú ọlẹ́tọ̀ fún láti lo oògùn kéèyàn olóògùn lára akhdubili asbáàbì ni kí wọn aṣọ pé tọ òun ò ní lóògùn o òun bọ́lọ̀ ń dúró òun ní ọlọ́run òun nígbàgbọ́ nínú kádàrá bọ́lọ̀ ń bá lára àwọn ọ̀yà ara àwọn ọ̀yà bóun ò ọmọ tó máa tàwákùlù tàwákùlù ni pé ó lóògùn nǹkan amúlòògùn pa láàrin ó yá ara rẹ̀ ò ní yá o ó sì kọ́ ọmọ gbádùn o ìdí nítorí jẹ́ pé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó pa láṣẹ pé tadawaw ibadallah ẹ̀yin tẹ́ ẹ jẹ́rú sí ọlọ́run ẹ máa lo oògùn sí àárẹ̀ ètò bá kọlù yín wala tatadawaw bi haram ṣùgbọ́n tẹ́ ẹ bá lóògùn ẹ mẹ́jọ jẹ́ pé ntọ́nà ọba ṣe léèwọ̀ ńlẹ́wàá lò ẹ̀gẹ́ bí oògùn o. فإن الله ما أنزل anzala إلا وأنزل له anzala lahu shafa'a ọlọ́run bọ́ba àlekèọ́lá kọ̀dáàrùn kárí àfikọ́jẹ́ pé ntí ó máa jẹ́ ṣìfà ntí ó máa jẹ́ ìwòsàn fún àrùn ọlọ́run ti dá tì í lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mọ̀ọ́mọ́ ẹ̀ ntí ó sì mọ́ kọ̀ mọ́ yẹnni pé ìtọ́ dáa dùn ní wípé báyìí yẹn ọba yá má sọ pé onígbàgbọ́ onígbẹ̀kẹ̀lé ní ọlọ́run ọgbàgbọ́ nù kádàrá èyí jùlọ ní kéèyàn ológun o bóyá ló lò ní sábàbí ṣùgbọ́n wà á ní nígbàgbọ́ pé oògùn ní òjì kọ́ gbádùn ìní ò lára dá bóyá ló ń lò ní sábàbí ah, ah, ni ló ṣùgbọ́n a oògùn yìí a àjẹbí dání àfàìlò ẹ bá ti lò nísìn ẹ bí bára mi ọba yá ọlọ́run nìkan tí ó fún mi níwòsàn anabi ibrahim nu aleyhi salatu wa salam lọ́sọ gbólóhùn yẹn jáde lẹ́nu ìrìn pé ọba yá èyí ológun oògùn oláwàá lò oògùn túnà àtọ̀ fọwọ́ ajá àbálẹ̀ ẹ mú fún bá ni ìdáhùn ni pé ما جعل الله شفاء أمة محمد صلى الله عليه وسلم فيما حرم عليهم ntọ́lọ́ ń ṣe léwọ̀ ọlọ́run bò fi wòsàn wa kò fi bẹ́ẹ̀ o. ààrẹ tí ọ̀yá yìí ẹlẹ́dẹ̀ tó bá ti lè jẹ ẹlẹ́dẹ̀ ọkàn ẹlẹ́dẹ̀ wọn ò fi ṣiṣẹ́ wọn tó bá ti lè jẹ báyìí ọgbàdùn ni jíjẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam èèyàn gbọ́dọ̀ lò ó torí pé èèwọ̀ ní ṣẹ̀ríà ńlọ́pẹ́. arínú àwọn àáfàá tí a sọ wípé إن وثق بالتوكل وعلم أن قلبه لا يضعف wọ́n tó bá jẹ́ pa ààrẹ tó ṣe wípé ó ní confidence nínú ẹ̀mí ààrẹ wípé ọkàn òun ò lè kọ́lẹ̀ tóun ọ̀bá lóògùn òun sì nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run fara àwọn ọ̀yà wọ́n nírú ẹni báwọn àtàhámùlù afdọ̀láwò kọ́mọ́lóògùn kọ́fọ̀kànsọ́lọ́ ọlọ́run wọ́n lè lóore jùlọ ṣùgbọ́nrọ́ àkọ́kọ́ ńlọ dáa jù torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé tadawaw ibadallah ẹ̀yin tí a jẹ́ lóṣù ọlọ́run ẹ máa lo oògùn sí àmódi ètò bá ṣe yín ní tí kẹ̀kẹ́ pẹ́lẹ̀ ni àwọn tọ́lọ́run bá bá ṣe ní èèwọ̀ bóyá oògùn tó ní ẹbọ́nú pé àṣẹ alẹ́lẹ́ yìí tẹ́ bá lò ó oríta mẹ́ta ńlẹ́ lọ lọ́gànjọ́ òru kí ló tẹ́ ijó oríta mẹ́ta ó ti léṣù lù ó ti lẹ́bọ̀ nínú àtẹ́ bá lò ó ìhòhò lẹ́lò ẹ gbọ́dọ̀ wọṣọ o ó ti ní tí ọ̀dà nu àdìọ́kàn tí ọ̀dà ó ti kùnà so ètò dáa jù ní kéèyàn olóògùn ṣùgbọ́n oògùn téèyàn ọba lò kọjá oògùn tó ṣe wípé ọtọ̀ súnà yẹn ni pé oògùn tó ṣe pé kò fún rí gbárí pẹ̀lú ìtọ́nà ọba tí ó ṣe léèwọ̀ ìyẹn lè ṣe rúkìá rúkìá ò sì fẹ́ nítorí ẹ̀ ti dàrú nìkan ìyẹn a máa lò fún àlàáfíà tọ́nà ọba tí ó sì pèsè àlàáfíà fún yàn wa nunazzilu minal Qur'an ma huwa shifa' àwọn tó jẹ́ ìwòsàn ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú síra rẹ̀ ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá ọ̀rọ̀ nípa tiẹ̀ nu yóò sì nígbàgbọ́ pé àárẹ̀ tó sẹ́yìn yìí ẹnìkan kan kọ́ ló fi àárẹ̀ kàn ọlọ́run ló mú wá tọ́ba tilẹ̀ ń rò wípé tọ́ ẹni báyìí tá a jọ jà ẹni báyìí tí tá a jọ ṣe gbóná àṣọ so ìgbàgbọ́ èèyàn ó ti ń lẹ́nu ọkàn èèyàn ó ti ń sàárẹ̀ ẹbọ díẹ̀díẹ̀ ó ti ń wọnú gbáàyè yẹn náà kò sẹ́ni tó lè fi àárẹ̀ kan ní àfọlọ́mọba kò sẹ́ni tó lè mú ìwòsàn wá àfọlọ́mọba nìkan ṣoṣo gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí apáta ó ti wà nù mọ́ ọlọ́run kọ́lọ́n tó ṣẹ̀dá alẹ̀ àti sánmà ó ti wà nù mọ́ ọlọ́run ẹ̀ńtàrà rẹ̀ wá yá kí lójúṣe wá sí ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá ojúṣe wa ni wípé iyadatul marid ká lọ ṣe àbẹ̀wò ẹ̀ńtara rẹ̀ ọ̀yá. idha marida al-insan fa innahu yustahabbu li asdiqai wa ahbabihi wa ikhwanihi fillah an ya'udu fi maradi. lára àwọn tí súnà fẹ́ lára tí wọ́n fẹ́ ká ṣe ni pé ẹ̀ńtara rẹ̀ ọ̀yá àwa tá a jẹ́ olólùfẹ́ rẹ̀ àwa tá a jẹ́ ọmọ ìyá rẹ̀ àwọn tá a jí ọ̀rẹ́ rẹ̀ ojúṣe wa ni pé láti lọ ṣe àbẹ̀wò rẹ̀ wa idha wàdó fa innahu yunafisuna lahu fil ajal tẹ́bọ́ wa lọ bẹ̀wò ẹ máa fílẹ̀mì balẹ̀ wípé àà pẹ̀lú ògbó ọlọ́run sọ̀hóòrùn insha Allah fọkànbalẹ̀ ara rí ọ̀yà kí sì pé à ní pé ah ẹ gbọ́ wọn ní typhoid ló mú yín ah mo rí rẹ tèmi ta ah ńlọ́pa lásán ńlọ́pa kànjí ńlọ́pa kínní kan ah, pa ẹ ti po náà sára nu àwọn tó mú tó ṣe dáadáa tí wọ́n lálàáfíà ń lé sọ ah ọ̀dẹ̀ mọ̀ kínní báyìí o ibi dóngóyàrò gan lólò ọlọ́run sì lò ń sábàbí ìpẹ́ẹ́dẹ́ gbẹ́pẹ́ dúdú lólò ara rẹ̀ sì yá èyí náà gbádùn ara yín ọ̀yà sùnáfìsù láwùnú yẹn ni pé ẹjọ́ mọ̀ pé tìró ní ń bẹ lójú rẹ̀ kìí ṣe kú wọ́n ìdàkìrò náà ó bi tawba ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà sẹ́ǹpé àjálù náà biyadillah àsìkò tẹ́nì kọ̀ọ̀kan wa tá a kú láyé kò sẹ́ ń tọ́mọ̀ ọwọ́ ọlọ́run nìkan ló wà á wà á rọ̀ wípé ronú sáwọn ẹ̀ṣẹ̀ tó bá rí pé o ti dá túbà lọ ọlọ́run bá ń bẹ ronú sáwọn ẹ̀ṣẹ̀ tó bá rí pé o ti dá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá ń bẹ lára tún ni pé yudhakirunahu bil wasiyya bóyá ọláwọn àsọlẹ̀ kàtọ fẹ́ sọ táyẹpọ ọba tí kọ máa kọ báyìí ó kulẹ̀ kó o ti kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákan náà wayushirunahu bishafa'il ajim wa annahu sawfa yaqum wa ya'budu Allah bákan náà a tún máa wá ṣe ìtọ́ka fún wípé láìpẹ́ ìlágbára ọlọ́run ìwòsàn kíákíá yóò dé wá bọ̀ àníṣe láìpẹ́ yìí ó tún darapọ̀ mọ́ wa mọ́ṣáláṣí táàjọ máa jọ́sìn fọlọ́run àlàáfíà rẹ yóò sì pé dáadáa pẹ̀lú ògo ọlọ́run wàyìn kánà dálí kalẹ̀ àrùdọ̀ kọ̀dàrà nù gbọ́dọ̀ pípẹ́ táwọn wí tọ́lọ́mọ lásìkò rẹ̀ tó tí ó mú ọ́ lọ kò di lọ́wọ́ sùmọ́ ká má palapa ara gbólóǹtọ́ dáa ká má filẹ̀ ń balẹ̀ pé à ah, hàn pẹ̀lú ògbọ́lọ́ ara rẹ̀ ọ̀yà ọ̀là láàfíà. wakadhalika yajtahiduna fi du'a lahu bishifa lára ojúṣe wa ni wípé a tún wá gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àdúrà wòsàn ìtànàbí kọ́ wa a ṣe fún Allahumma rabban nas adhibil ba'as wáṣẹ àǹtà ṣáfì láṣẹfà ìlà ṣẹfà òkà ṣẹfà ńlá yọgọ ọdọdọ sákọmọ á ṣe fún. asàlá làǹdìm rọba làǹṣẹ làǹdìm ànyẹ ṣíyàk bólú náà á ṣe fún. táyé pé bìkan ní bá ń ro lágọ̀ọ́ ara á ní ọgbọ́wọ́ bẹ́ẹ̀ kọ́mọ wá sọ wípé alọ́mọ ni a'udhu bika min sharri ma ajidu wa uhadhiru alọ́mọ ni a'udhu bika min sharri ma ajidu wa uhadhiru gbogbo àwọn nǹkan báwọn á fi sí lẹ́nu. onímọ̀kàdálẹ́kà ìṣẹ̀dún náà fi dùn áyìn lọ́wọ́ bí ṣèfà ìlà hajj farubbama anna Allah ta'ala yastajibu bi da'watihim in kana qad qaddara dhalika. ọlọ́run bá lè lo àdó àtẹ́ǹsìn kó lò ní sábàbí tára rí ó fi yá tẹ́mi rí ó fi gùn pẹ̀lú májàmú ni tí bá ń bẹ́ẹ̀ nù kọ́dàrí azali rẹ̀ èyí ọgbádùn àárín ńlá ó ṣe ọwọ́ ọgbádùn o ṣùgbádùn àtàwọn èèyàn ó ṣe fún ọ ló fi gbádùn. àwa àmì ńtọ́nà bá fi ti ẹ̀rọ síbi eléyìn àmì ńtọ́nà bò fi rọ̀ bíi tẹ̀lé fi jẹ́ pé gbogbo ẹ̀ńtà ọ̀rọ̀ rẹ̀ ọba ti yá pátá á ṣe àdúrà fún kọ́lọ̀ tètè bá ní fún ní ìwòsàn. fàyídàzárọ̀hu wàhádàwò àhóhù ọ̀sọ̀dẹ́kọ̀ọ́ fàyídàwò ìdàkẹ́rọ̀nà òbí táwọ̀ bá tábà lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ṣe àṣìṣe díẹ̀díẹ̀ tábàlọ sàbẹ̀wò táàrí ọ̀yá sólógùn sọ́jẹun níta máa wínú àyè sábà sọ pé ṣókèrún bó ní sára wọn balẹ̀ sí sí á jẹun sí á sálógùn sára wọn sì sára wọn sì rẹ́spọ́ndì sógùn tí wọ́n lò fún wa sókèrún kọ wá àbùdè rọ́bàkà àtàyè àti àkàlẹ̀yẹ̀kẹ́ máa sin lọ́rùn rẹ tí kò fi dé ni yóò sì gbọ́dọ̀ jẹ́ ìrún lọ́ọ́ pàdé ọlọ́run torí pé awwalu ma yuhasabu alayhi al-mar'u min amalihi as-salah nítorí àwọn bọ́ọ̀ kọ́ tú wọnú iṣẹ́ wa irun ni ẹ̀ ń bá rí kólẹ̀ ń lóṣorí rẹ̀ ń tí ò bá rí kólẹ̀ faqad khaba wa khasara ó ti pòfo ó ti rofo ọwọ́ rẹ̀ ti múlẹ̀ ó ti mọ́fo. yudhakirunahu bit-tawba hatta yukhtama umruhu wa amaluhu bit-tawba tí ó fi jẹ́ wípé iṣẹ́ rẹ̀ àti ìgbésí ayé rẹ̀ tó lò lé ayé yóò tàn sórí wípé ó túbà lọ sọ́dọ̀ Ọlọ́run fatakunu taubatu akhira amali ní òfin jẹ́ pé títúbà ń ìní ó jẹ́ òpin iṣẹ́ rẹ̀ ètò ṣe wọ́n rán létí kọ́kọ́ wá sí yà bá a ṣe wí síwájú níbàámu sí hadith abdullahi ibn umar olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé ma muslimin lahu shay'un yorùdà yóò ṣe àfihàn yẹ̀bí ètò láìlàtàìní ìlà wàsíyàtò maktubatun inda kò sínú ẹ̀tọ́ mùsùlùmí o tó lásọ̀ lẹ̀ka àbómi ìtọ́fẹ́ sọ fáwọn ìyàwó àti fáwọn ọmọ tí ọ̀wà ní kọ́ tí wàsíyà ń ọjọ́ kìíní ọlọ ọjọ́ kejì ọwà lọ́mọ lọ́wọ́ ànábì ọ̀lẹ́dọ̀ kó yá tètè kọ́ ní tètè kọ́ ni wípé àmọlẹ tí ó mọla tọba ńlọtún la lọkọ jọmẹrin lọkọ bóyá o kú wákàtí kan tó jáde láyé bóyá nù yẹn ni wípé lára àwọn nǹkan tí ó jẹ ojúṣe tá a ṣe fún ẹntara rẹ ọyá nù. àfàwọn ni ọ̀dàlìkà lẹ́nu ẹ̀lmọ́wòta kọ̀dìyà àti fájì átàn torí pé ikú lè dé lójijì wọ́n bá ní ọkọ̀ ọkọ̀ àsìkò gbáwó lọ́mọ tọ́lọ́mọ bó ní kí wọ́n mú ẹ̀mí rẹ̀ wá fayakunu dhalika almayitu qad farata fi ma indahu bọ́ọ̀bà wa kọ́ tí ikú fi dé tẹ̀mí fi bọ́ ajẹ́pọ̀ o ti sàṣe ètò nù ibi tó yẹ kó o tètè ṣe fàdọ́ràn alamanat allati indahu àwọn nǹkan gbàfipamọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ tó o sàsọ́ọ́lẹ̀ àwọn àwọn ọba ti gbógun ni àwọn ọba pín láàrin ara wọn ló fi jẹ́ wípé ọ̀dà pọ̀ kárìn tára rẹ̀ ọ̀yá kárìn létí tọ́ba láwọn wàsíyà kan àbómi tọ́fẹ́ san tọ́fẹ́ ṣe kó tètè ṣe tábà ń sọ nípa wàsíyà lára tó kónú ni pé ọkọ̀ tí ń bẹ lágbàlá èmi kọ́ mu ní o ẹ rí i pé mo da sọ̀rọ̀ mọ́lẹ̀ ǹgùn rí ọ̀rẹ́ mi báyìí báyìí báyìí ńlọ ní o ọkọ̀ tí tó ń bẹ ní kinní kan ọkọ̀ ẹnìkan lọ yáwó lọ́ọ̀ mi owó tí mo sì ya ó kéré pọ̀ sọ́kọ̀ tó wá fi ṣèdógò kì í sáré ogún ọkọ̀ lè bá wọn àwọn tó jẹ lówó kọ́kọ́ kọ́ náà kọmọ wa lẹ́yìn ọ̀rẹ́ yìí sẹ́mọ́ wá sọ àwọn tí a bá jẹ́ ọ lówó sọ́dọ̀ àwọn tí a ti ọ tí a jẹ́ ọ lówó eléyìí ń fúyẹ́ àwọn tí èèyàn jẹ́ lówó gangan lọ pàtàkì jù torí pé nafsul mu'mini mu'allaqatun bidayni hatta yuqda anhu ẹ̀ ń bá jẹ gbèsè sọ́rùn kò ní eríkì ọlọ́run o gbèsè yóò di lọ́wọ́ tí òfin ní eríkì ọlọ́run gbọ́n bá tó sani ló fi jẹ́ pé ń bá kókó ṣẹ̀yìn dé kò sí nǹkan kan tó lè di lọ́wọ́ tí èèwà lùjánná tayọ gbèsè tó bá jẹ́ gbèsè nìkan so gbèsè ń àwọn òsìkà kún kọlọ̀ nǹkan sànù wa. ọwọ́ sọ pé bẹ́ẹ̀ yọ̀bá wa kọ́ tíyàn rò pé mi ó gùn tẹ́mi wá kúrò ajẹ́kúrò ẹni báwọn àdán àlẹ́ àmàlẹ́ àti lẹ́tì ẹ̀ńdà o àwọn nǹkan gbà fi pamọ́ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó ti ra láre nù awìlì mẹ́lò ẹ̀ńdà gáírì àbúwò tiẹ̀ gángan títí ẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn míì bí àwọn ọmọ rẹ̀ ó sì bùkátà sówó lẹ́yìn tó bá jáde láyé tán أو أضع مثلا الأوقاف التي على يديه àbáwọn nǹkan ní ẹ fi ṣe work phone ẹ̀ndàmẹ́ǹtì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ so ọ̀ wá kọ́ àwọn ọmọ ọkàn pé mógún ni wọ́n rò pé lára ogún bàbá wọn wọ́n rò pé ní ọwà fàlẹ́ àyẹ̀tùbà fi ṣe àti ló fi jẹ́ pé ó dáa pọ̀ ìgbà tí yàn bá lálàáfíà ara kéèyàn ò tó ṣàìsàn rárá àwọn tó o bá ní níwàásíyà tètè wàláwò na fi maqtal umrihi kódà kó ṣe wípé ọ̀dọ́ sì ni ọ́ ìjọba ogún ọdún lọ ìjọba ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ wàsíyà èèyàn máa kọ́ délé lójoojúmọ́ lójoojúmọ́ ni. èèyàn gbọ́dọ̀ sùn gbàgbéra láti wíìlì bó ti yẹ pé wíìlì lọ́dọ̀ wa níta gbọ́yé ń bẹ̀ ni wípé kéèyàn pín ogún rẹ̀ lẹ́kọ̀ọ́ tó jáde láyé eléyìí o. pé ẹ ilé méjì ló ní ìyá àsàkẹ́ owó ń ṣiṣẹ́ dáadáa àwọn jọ jìyà pọ̀ ní ilé ìtọ́ dáa ju ti mẹ lórí ẹ̀lẹ́ oníkẹ́ fún ẹ ìyá àgàníyá ń tiẹ̀ ilé ti mẹ ló gbèrè ti mẹ létí odò oníkẹ́ fún nǹkan bá ń jìyà tó nǹkan tó wà gbé fún lọ́ọ̀yà lọ́ọ̀yà ọmọ aka ìkàkùkà ńgbà tó bá jáde la ó pín ogún nù o ṣùgbọ́n tá à ń pè ní wíìlì ni pé àwọn nǹkan tí wọ́n kó sí ọ lọ́dọ̀ lówó ni lẹ́rù ni alámàánà ní lóríṣiríṣi ọkọ̀ ọ̀lẹ̀ owó tó jẹ èèyàn ọkọ̀ ọ̀lẹ̀ owó tí wọ́n jẹ ọ́ ọkọ̀ ọ̀lẹ̀ ìkànnà àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sógùn rẹ tó o sì fẹ́ ṣe dáadáa sí èyí ó tún kọ́ ọ̀lẹ̀ ìjà ń pè ń wíìlì nu nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n àwọn ètí táàmù ń gbọ́ lọ́dọ̀ wa èèyàn ń pín ogún ni eléyìí ò ṣe wíìlì lẹ̀ yẹn àwọn ìdájọ́ ètò jẹmọ́ janaiz kẹ́mi ó tiẹ̀ tó jáde lára rárá lè ti àti ń bọ̀. وفي بعض الأحاديث في آخر الزمان يكثر موت الفجأة àwọn àdìs kan ti ẹ̀ wà tó ń sọ pé nígbà tó bá di ka ayé bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán ikú òjijì yọ pọ̀ ẹ̀ gbọ́ pé lágbọ́n bẹ́ẹ̀ jáde lọ ìjọ kálá sáré mi lẹ́yìn bí ìṣẹ́jú márùn-ún tó délé ariwo ọkàn ta kó kú o ẹtù gbọ́mọ mi lamọ ní báyìí náà òun náà tún kú o so mọ́tòlù fàdíà ikú òjijì ànábìjẹ́ àmọ̀ wípé yóò wọ́pọ̀ nígbà tí ayé bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀dọ̀ wọ̀lá ńlá fi hadil azmina ti afa wa sọ pé kọ́mọ̀jẹ̀ kó tiẹ̀ ti ń sọ̀rọ̀ lásìkò tá a tiẹ̀ wáyé gánà wọ̀dà àlìkàlìkẹ́sìlá ti máa ń ya mọ́tòbílẹ̀ àwáàdé fè látàrí pé àwọn tí ń kú látàrí ìṣẹ̀lẹ̀ kan àbómi ọ̀pọ̀ fàyínà ádámọ́ tó fàjìyà eléyìí náà ikú òjijì ńlẹ́lẹ́yìn náà fàlẹ́nsán yarkabu sayaratahu wala yadri hal yaslamu amla yẹn lè kó ní ọkọ̀ láàárọ̀ sí yóò là sí yóò mórí délé sí yóò débi tí ń lọ kò sẹ́ńtọ́ máa وإن كان مأمورا أن يفعل الأسباب من التعودة والتأني ó dẹ̀ pé ṣẹ̀rí àárọ̀ gbogbo nítorí bá fẹ́ ṣe pátá máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ má máa kánjú wàtàwákì máa sọ́ra lil awqat wa ma ashbaha. fakitabatul wasiya la tuqarribul ajal kéèyàn ọkọ̀ wàsíyà lẹ̀ kò sọ pé kásìkò kú èèyàn ò súnmọ́ àìtètè kọ́ kò ní kásìkò kú èèyàn kò ní kó jìnnà. dhikrul mawti da'iman lára àwọn ìdájọ́ tó ń bẹ́ẹ̀ náà ni wípé ìyẹn gbọ́dọ̀ máa rántí ikú ní gbogbo gbà ìyẹn gbọ́dọ̀ máa rántí ikú ní gbogbo gbà báwo la ṣe rántí ikú. fàfilẹ hadith alladhi rawahu Tirmidhi nínú àdéhùn tí bàbá wa Tirmidhi tí wọ́n gbà wá wọ́n ní anabi ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé akthiru dhikra hadimi ladhat. ɛkpɔ lɛ nti o maara ara si nti maa ń wo lɛ nto dùn nti maa ń sɔ odidi lɛ di ahoro nti maa ń sɔ ɔma dɔmɔ oru kan nti ma ń sɔ ìyàwó dokpo ɔsán gã nti maa tu lu nti maa tu agboolé akfero dikiro haa dimi ladat anabi ní ɛmaa ara ti rɛ lɔbɔlɔbɔ yanni pé ká maa ara ti kú. hadimu ladat bidaali wa bidaali ọ̀nà méjì ńlọ́gbà wá hadimu bidaali hadimu bidaali bidaali ni pé minale hadimi kéèyàn owó nǹkan bidaali minale kọ́tàn ni kí nǹkan ọjà ntí máa ń já ntó dùn ntí máa ń já ntó kún yẹn ni pé ànábìíní kanu rántí rẹ̀ kí náà ní nǹkan òun òun náà ní ikú. وفي بعض الروايات أنه قال فإنه ما ذكر في قليل إلا كثره ولا في كثير إلا قلله èyàn ò ní rántí ikú níbi ntọ́pọ̀ àfi kí nǹkan wọ́n kéré èyàn ò ní rántí ikú níbi tó kéré àfi kí nǹkan wọ́n pọ̀ yẹn ni pé bẹ́ẹ̀ yẹn ṣe lè wù kó lówó lọ́ọ́tọ́ onílé ọlọ́kọ̀ rẹpẹtẹ ọláṣọ tọ́pọ̀ dáadáa onílé iṣẹ́ tọ́pọ̀ dáadáa rántí ikú ó rí pé gbogbo ń tó ní nǹkan tó ń èèyàn wa lówó lọ tipátipá ní fi ń jẹ tọ̀sán tipátipá fi ń jẹ talẹ́ ti rántí ikú yóò tún máa sọ pé fọlọ́ ni pé àfẹ́ kú láyé ná tá lọ máa gbádùn nínú ọgbà àdìjáde onídẹ̀ra tá máa gbádùn tá sinmi ayé wàhálà yẹn ni pé lára àwọn ìdí pàtàkì tá a fi máa rántí ikú ni pé máa dhukira fi qalilin illa katharahu èèyàn ní rántí ikú níbi tí ò tó nǹkan àfi kí nǹkan wọ́n pọ̀ èèyàn ò ní rántí rẹ̀ níbi nǹkan pọ̀ níbi tó pọ̀ àfi kí nǹkan kó kéré afa wa ni idha dhakarahu al-faqir aláìní tí bá rántí ikú alladhi huwa fi aalati bu'sin wàkìlá ti dáàtì yàtì aláìní ẹ pé ìgbésí ayé rẹ̀ pákáleke ni ìsẹ̀mí rẹ̀ kò sówó kankan lọ́wọ́ rẹ̀ irú ẹni báwọn kọ́nà á bímọ àtàwọn lọ yóò yá yọ kan ibi yìí ni ibi ntọrọ jẹ ibi ìmọ̀ tọrọ jẹ wàkọ́nà àbí rìsíkì lẹ́dí wọ́n fi kọ̀ láhùn wọ́n lọ́mìí ẹ̀ṣẹ́ dàtọ́ làbò yóò yá yọ kan pẹ̀lú tọ́lọ́mù bá tó pèsè fún ní àrísìkì bákan náà kò ní máa gbígba bára káàkiri lọ àwọn èèyàn nínú hadith kọ̀dí afúláhàmù rọ́sìkọ̀ kìfáfá ẹ̀ tọ́lọ́mù bá bá fún ní ọwọ́ ntọ́kàn bùkátà sí nìkan eléyìí ti jèrè ó ti làwájú ọlọ́run ọba o wakọ̀ náà hù lọ́wọ́ mímọ àtà ntọ́lọ́run ọba fún ọlọ́run jí ọ yá yú ọkàn pẹ̀lú ẹ̀ lórí ẹni báwọn ó ti jèrè o. وكذلك إذا ذكره الذي عنده التجارات والأموال الكثيرة ẹni tó wẹ̀ pọ̀ ẹni tó láre pọ̀ ẹni tí owó rẹ̀ tó pọ̀ dáadáa bó náà bá rántí ikú zahadahu fiya ikú yóò jẹ́ ọ̀rá yé sá owó yóò jẹ́ ọ̀fẹ́ gbójú kúrò ń bẹ̀. ويتذكر قول النبي صلى الله عليه وسلم yóò máa rántí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó sọ pé yaqulu ibnu ádámà máàlì máàlì ọmọ anabi ádámà yóò máa pariwo owó mi o owó mi o owó mi o wọn laka mi malika ìlànà àkàlta fa àfúnáyìta ewu ló tẹ ẹrùkú tí ẹ jẹ tẹ ẹnu owó rẹ ni bí ọba yí ọ èyí jẹ tẹ ẹnu owó rẹ tó ní ńlẹ tó fi ránjẹ jẹ tó sì jẹ ń jẹun tán àwọn làbí ta àbí ètò òfin raṣọ sára fa abúláyítà tó lu aṣọ ntásọ ń sì gbó sọ́ya a ò tàṣọ dákúta àbí ètò òfin sàárà fa àmúdáyítà tó sì gba sàárà ń padà lọ́wọ́ ẹni tó ṣe fún wàmà sí wà dáàlìka gbogbo tó bá tẹ̀lé yàtọ̀ sẹ́lẹ̀yìn fàyínàkà dá ìbọn ìwà tààrí kò ọ́ lọ́wọ́ fi ilẹ̀ sáyé nù yẹn ni pé owó èèyàn lówó téèyàn bá ná téèyàn fi jẹun téèyàn fi raṣọ sára tíyàn fi gbọ́ bùkátà tíyàn fi ṣètò lọ́hùn tíyàn fi ṣèrànlọ́wọ́ fáwọn tí ò ní owó tẹ̀yànnà sọ́dọ̀ àwọn yòókù tó ń kó jọ ọkàn ń kó jọ fáwọn tí ó jogún rẹ̀ ìwọ ló sì ṣètò rẹ̀ wájú ọlọ́run tó bá jọ́ gbìyànjú àlùkìyàmù. wa qala sallallahu alayhi wa sallam anabi tó ń sọ láàyè mí pé ó ń sọ fáwọn sàdé pé ayyukum malu warithi ahabbu ilayhi min mali ta nínú yín tọ́gbọ̀ tó ṣe pé owó olówó owó táwọn tí ó jogún owó ń lọ yí aláàjú owó tiẹ̀ gangan lọ àwọn sàbí wa dáhùn wípé à eré òjíṣẹ́ ọlọ́wọ́ bá kulluna malu ahabu ilay gbogbo wa pátá owó wa la nífẹ̀ẹ́ sí ju min mali warithina ju ẹni tí ó jogún wa lọ fakọ́ọ̀lù ànábì wa ní pẹ́tọ́ ntí wa ń jówó yín gangan ẹ̀ wá gbọ́ o fa inna malahu ma qaddama owó rẹ ẹni tó ti síwájú tọ́ ọ ná síbi tọ́lọ́hún tọ́ ọ ná síbi rere tó fi gbọ́ bùkátà tó fi mọ́rànmọ́ rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó fi ṣe dáadáa sáàdì ní owó tiẹ̀ nù. wà má lu wàrífì má àkàrọ̀ àwọn owó tó wá fi ilẹ̀ ní lẹ́yìn bàtọ́ jáde láyé tán owó olówó lélẹ́yìn ìwọ ló kó jọ ẹni ẹlẹ́ni ní ọ̀nà ìwọ ló sì ṣe ìṣirò rẹ̀ níwájú ọlọ́run afáwa ní falhasil níta fẹ́ mú jáde mi ọ̀rọ̀ yìí ni pé anadikra al-maut ìmọ̀ arántí kó yuzahidu al-insana fi dunya ìmọ̀ jẹ́ kéèyàn ráyé sáni wàyọ̀rọ̀gíbò fìlẹ̀ àkìrọ̀ ìmọ̀ jẹ́ kéèyàn sojú kòkòrò nípa bóòlè yóò ṣe bọ́lọ̀ ń pàdé lọ́jọ́ gbélé alùkìyàmà bóòlè yóò ṣe lọ́run bóòlè yóò ṣe ní alùkìyàmà bóòlù yóò ṣe wo àlùjáná onídẹ̀ra ìtì kú ìtì máa ń ṣe lójú ọ̀yìn sínú wọ̀yà ó tó wà lálẹ́ ìsìn ìdáàdì ní mọ́ọ̀t ìmọ̀ràn ti kú yóò jẹ́ kéèyàn máa gbáradì ilẹ̀ di ọjọ́ tó ṣe wípé wọ́n wẹ̀ fún ọ ní ìwọ́kọ́ wẹ̀ wọ́n faṣọ sí ọ láàní ìwọ́kọ́ faṣọ sí ràrẹ́ lámá wọ́n fi lọ́fíńdà sí ọ láàní fúnra rẹ̀ kọ́ ló bù sára kásìkò wọn tó tó èyí lè máa wà nígbàradì ilẹ̀ hátà yà àti ìyàwó ajaluhu wọ́n wà lá àtàmì standard ni ó fi jẹ́ wípé ikú òde báyìí èyí ó ti wà ní kíkẹ́lẹ̀ èyí ó ti gbáradì ilẹ̀ ikú ọkàndé yìí ní ní pírọ́blẹ́mù kankan Umar bin Abdulaziz ó ń sọ ó ń ṣe wáàsí fún ìyàwó rẹ̀ lọ́wọ́ wọ́n ní ah jáde jáde jáde jáde má lọ́ta má lọ́ta ń wo àwọn àlejò kan tí ń wọlé báyìí wọn kì í séèyàn wọn sì sàlùyàn wọn mọ̀láyíkà tí ó gbẹ̀mí sọkọ pẹ́ sásìkò gbà náà ní malakul maut lọ́gbẹ̀mí wọn máa fi náà abdulaziz radiyallahu anhu. ó máa fi náà abdulaziz yìí ọdún méjì péré ńlọ́lọ́ lórí khilafa ọdún méjì rẹ̀ ó ṣe déédéé igba ọdún láwọn orílẹ̀-èdè míì torí pé ọ̀dà ìjọba Islam ọ̀dà padà sí bó ṣe wà gẹ́lẹ́ nígbà yí àwọn sọ̀hábà nígbà yí àwọn khulafau rashidun ní pàtàkì jùlọ bó ṣe wà ńgbà yí Umar látàrí kíni ó nígbàradì ilẹ̀ fún kú ni yẹnni pé tíyànbá nígbàradì ilẹ̀ fún kú ikú ọ̀wà yóò bá yàn àlàtàmì standard ìyóò ti gbàradì ilẹ̀ ẹ̀rù kẹ́kọ̀ọ́ ní báwò wọ̀láyà tí wọ́wọ́ mọ́fọ́rìtún mọ́kọ́sìr ikú òfin ní dé báyìí lẹ́nu tó ṣe pé yóò ṣe àṣe ètò wakọ̀dùrúwìyà ànínàbí sallallahu alayhi wa sallam anahu kọ́l nínú hadith wọ́n lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé alikayisu ọ̀jọ̀gbọ́n ẹni tó gbọ́n jùlọ nínú àwọn èèyàn ẹni tá a lè pè ní pòfẹ́sọ̀ yàtọ̀ sáwọn kọ̀fẹ́ sọ̀rọ̀ ètí à ń pè ní pòfẹ́sọ̀ lásìkò táwa yìí alikayis ọ̀jọ̀gbọ́n man dáná nafsahu wa amila lima ba'dal maut dáná nafsahu lẹ́ntì máa ń ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ lójoojúmọ́ bílẹ̀ bá ti sún kó tó sùn yóò wá tàkàkà yóò fẹ̀yìn lélẹ̀ báyìí yóò máa wo ìṣesí rẹ̀ láti gbàtílẹ̀ ti má níbo ló ń lò sí a ìrun mélòó mo bá níjàmá lónìí ìrun mélòó náfìlà mélòó mo yàn súnánì rọ̀ wá tíbà ǹjẹ́ mo mójútó ǹjẹ́ mo yàn pé ṣé mo ṣe dùá lónìí àbí ń ṣe dùá kùránì mélòó mo kà lónìí júzù mélòó mo kà lónìí abala kejì yẹn mélòó mo ṣe níkà lónìí yẹn mélòó mo fọwọ́ lágbá lójú yẹn mélòó mo rẹ́ jẹ ọ̀jọ̀gbọ́nù alikayisu ọ̀jọ̀gbọ́nù èèyàn máa ń dáná nàfsáwò lẹ́yìn tó ṣe pé máa ń ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ lójoojúmọ́ wàhámi lálẹ́ máa bá àdàlùmáwòtì ó sì ń ṣiṣẹ́ lẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọ̀lẹ̀ ájìzù ṣùgbọ́n tó kágara nínú àwọn èèyàn men asba nafsahu hawaha ó lẹ́ni tó ṣe wípé ó fẹ̀mí rẹ̀ lẹ̀ kọ́ máa tẹ̀lé fẹ́ẹ́nu wàtàmẹ́nì alọ́lọ́ ilẹ̀ àmọ́ni kò ṣe nẹ́fìlà kò kírun ọ̀ràn àyàn àwọn èèyàn lọ gbọ́dọ̀ ọlọ́run kò lọ gbọ́dọ̀ ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ó tún tàmí àpọ́lọ́wọ́n bó tún kẹ́hùn wẹ́ẹ́ wo ẹ pátì ọlọ́run ní gáfúrú rọyìn lọ́lọ́ wọ́n ti máa forí jìnnì tí ó tó kẹ́ni ọ̀pẹ́ àwọn kan láwọn wà lójú ẹ̀nà ṣáájú ogun ń ṣe kárò ràgìtà yìí ha wọ́n á jísù ní ọ́ ẹni tó kágara ìní máa sọ báwọn. yẹtẹsibún wọ́n yàtọ̀ sọ̀dàkú ní wọn láwùn dáàlìkà wàáwù la kọ́dìtàkọ́tọ̀ àlẹ́yìn àmà lọ. yẹn ni wípé ẹ̀ńtọ́ra rẹ̀ ọ̀yá níje lò ó ó ti á dàbí ìgbà pé ó ti fẹ́ máa pọ̀ kàkà kú bí ìgbà pé ó ti ń pọ̀ kàkà kú ẹ̀mí kò délẹ̀ kò dókè mọ́ nígbà yẹn a ní àwọn àfáà tí wọ́n wípé ìwájà olùmọ̀tàdọ̀rọ̀ ìlànà kíbla wọ́n ní ká kọjú ẹ̀ sí kíbla ká kọjú ẹ̀ sí kíbla yẹn ni pé ìdáná sọ̀rọ̀ àlè máa ń sọ̀rọ̀ ìnsáàni istahabba ba'duhum wa huwa mashhur an yuwajjaha ila al-qibla àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àfáà wọn tá a bá ti di pé èèyàn ti ń pọ̀ kàkà kú ó kù ṣáátà kó jáde láyé díẹ̀ ló kù kẹ́mi ò bọ́ lára rẹ̀ wọn ní ká dojú ẹ̀kọ́ kíbla. wọ́n gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Hudhaifa annahu qala wajjihuni wajjihuni Hudhaifa sàbí pàtàkì ni nígbà òkú ṣáátà kó jáde láyé ó rí pé àwọn àlejò tí ọjọ́ àwọn tó máa rí wọ́n ti ń dé ó ní ẹ̀kọ́jú mi sí kébìlà ẹ̀kọ́jú mi sí kébìlà. wàyín káàna à ń kára dáàlìkà bá a dùn ṣùgbọ́n nínú àwọn àfáà tí wọ́n wípé kò lẹ́tọ̀ọ́ tí wọ́n kọ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ láwọn látara àfáà wa àgbà nínú àwọn tàbíùn àgbà tàbíùn ìyẹn Sa'id ibn Musayyab. wàkọ̀dúró wíyá annahu sallallahu alayhi wa sallam ذكر بعد الكبائر فقال واستحلال الكعبة واستحلال الكعبة قبلتكم أحياء وأمواتا Ànábì jama wípé lára àwọn àpẹẹrẹ lára àwọn àmì èyí tó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dùn ayé ti fẹ́ parẹ́ ni pé kàábà ilé ọlọ́run ibùdójúkọ wa à ń sẹ̀mí ni àbá jáde láyé ibi dojúkọ wá nu à ń sẹ̀mí ni àbígbà tá a fẹ́ kú ibi tá a dojúkọ nu lára àwọn àpẹẹrẹ tó ń sàmì páyé ti fẹ́ parí ni pé àwọn èèyàn sọ di ibi tá a ti lè máa jà ibi tá a ti lè máa pààyàn ibi tá a ti lè máa gbẹ̀mí yẹn nígbà tí ayé bá ń lọ síbi kọ̀wọ́nkọ̀dán. fa kayfa yakunu qiblatukum amwata ay tuwajjahuna ilayha bóun ni ó sì wá jẹ́ pé kìbìlà kàábà ó ní ibùdójúkọ wa nígbà tá a bá fẹ́ kú ẹni pé wọ́n ó dojú òkú kọ ibẹ̀ ni fayundabu ajẹ́ pé wọ́n fẹ́ fún wa o ẹni tí bá ń bẹ́ ń bẹ̀ nígbà tó kù ń pọ̀ kàkà kú lọ́wọ́ ká dojú ẹ̀kọ́ kíbla ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ká ilélẹ̀ káwájú ọkọ̀jú sí kíbla wàkàdálìkà ìdáwó ni a fi kọ́bìrì bẹ́ẹ̀ náà láṣẹ nígbà bá gbòkó sínú sàárè ìhà ọ̀tún ńlá fi lélẹ̀ kó lè bá láǹfààní láti dojúkọ kíbla àtẹ̀lékẹ́ni bíi ṣahada lára àwọn ìdájọ́ tí ó ṣíwájú kéèyàn tó jáde láyé ni pé tabati di pọ́npọ́ kakọ́ kú lọ́wọ́ gbólóhùn la ilaha illallah àfìsí lẹ́nu nínú hadith lákìnnù màwùtákùn la ilaha illallah ti ń pọ̀ kàkà kú lọ́wọ́ ẹ ẹ máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó ní òwe tọ́ba ti wí ẹ má bàa sọ̀rọ̀ kankan mọ́ o kó lè bàa jẹ́ pé ní òpin gbólóhùn tí ó wì. àfààní hadi masalatu talqin bi shahada fi hada alhadith yaqulu nabiyyu sallallahu alayhi wa sallam lakinu mawtakum fayusannu an yulaqan bi rifqin ọtọ súnà káfi sókù lẹ́nu bí an kò sí ní tó burú a lè sọ fún un pé bàbá ẹ sọ pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah bí an yaqula lahu la ilaha illallah marra ba'da marra ẹ̀ẹ̀kan lẹ́yìn ẹ̀ẹ̀kan yẹn bí ẹ̀ẹ̀mejì sá fa in takallama ba'daha tó bá ti á wí lẹ́yìn tó wí tán ó tún wá sọ̀rọ̀ míì àádáha àtúntún gbólóhùn fi sí lẹ́nu hátà àtàkùn náà àkhira kalami tí ó fi jẹ́ wípé ìní ọkàn ìní ọ̀rọ̀ rẹ̀ tí yóò wí torí àdìsí mọ̀ká lẹ́ẹ̀kan pé man kana akhiru kalami la ilaha illallah dakhala aljanna ẹ̀ń bá ṣe pé ńgbà tí ó jáde láyé gbólóhùn tó wí káyìn tẹ́ mí kalẹ̀ tí ò mímí mọ́ lẹ́yìn rẹ̀ onígbólóhùn la ilaha kò sí tàbí ṣùgbọ́n onítàn yóò wọ aljanna onídẹ̀ra. àwa lè rẹ́ni tí ó fẹ́ ṣe àtakò tí ó sọ pé kọ́ni sábàtà àna àkìrọ̀ kàlámì sallallahu alayhi wa sallam bal ilà rọ̀fíkì ní àlà. ànábì gangan síbígbà tó ná ọjà rẹ̀ láyé ebi ilà rọ̀fíkì ní àlà ní ń pariwo yóò ń lọ bá àwọn ọ̀rẹ́ tí wọ́n ga jọ rẹ lọ ibi tánàbí wínú falijawab ìdáhùn ni pé anamánà la ilaha illallah al-i'tiraf bi anna Allah ta'ala wal ilahu al tàbá sọ pé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run nìkan lọ́bọ̀ òdodo tá a máa jọ́sìn fún wal i'tiraf bi annahu ta'ala wal mustahiqu lil ibada à ń ṣe ìpàtẹnujẹ́wọ́ ni pé ọlọ́run nìkan lọ́ba tó lẹ́tọ̀ sí ká máa sìn ín fa àbí tí àwọn gbólóhùn bẹ́ẹ̀ ọjọ́ márùn rububiyya agbàpọ̀lọ́ àwọn i'tiraf وأنه أهل أن يطاع ويرغب إليه ويدعو فإن ذلك كاف gbogbo gbólóhùn téèyàn bá wí tó bá ti lè kó ìṣe ìpatẹnujẹ́wọ̀ ọ̀jọ̀sìn fọlọ́hùn ààrẹ náà ni. ẹ wàá rí gbólóhùn tánà bí sọ pé fi rafiqil aala fi i'tirafun bi anna Allaha wahdahu huwal mad'u. ìṣèpatẹnujẹ́wọ̀ ń bẹ́ńbẹ́ náà pé Ọlọ́hun nìkan lọ́ba tá a máa ké pè wa huwa alladhi yamliku atraf asawab lọba tó ṣe pé ó ní kápá ẹ̀san lọ́dọ̀ onìkan ní ó san ẹ̀dá lẹ́san lórí tó gbélé ayé ṣe wàá náà lọ́dọ̀ yìí ọ̀run ti lọba tí máa ń fún ẹrú rẹ̀ ní tó bá béèrè wàá náà idha hasala lahu rafiq alladhi huwa al-mala'u al-a'la fa innahu ghayatu sa'ada pé tíyàn ti á jẹ́ rọ̀fíìkù yẹn ni pé lọ́dọ̀ ọlọ́run tíyàn nítòsí ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ́ gáyà ògóńgó oríire ìlẹ́lẹ́yìn فهذا معنى فهذا معنى لا إله إلا الله أو معنى التوحيد إليه قد نتم لا إله إلا الله ونتم توحيد jọmẹjọ lágbára Ọlọ́run kọlọǹkọsọ àjò jọmẹjọ lọ àtùmọ̀ àtẹ̀síwájú kọlọǹkọsọ àjò jọmẹjọ lọ ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين جماعة قصدك جزاكم الله خيرا محمد الشيخ جزاكم الله خيرا اللهم بعد سينا سنة لا يزال القيامة أنا لتعى إبيلة إبيلة دعوة أبني إبيلة لك وقلات دعوة أبني wọ́n ní ẹ jọ̀wọ́ kí ni ẹgbà níyànjú nípa ọba Saudi nípa ọba Saudi tó ń sọ pé káwọn obìnrin máa ń múra ní ọ̀nà tó jọjú bismillah alhamdulillah wasalatu wasalamu ala rasulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run sẹ́dílẹ́yìn tá a bá ṣe àdúrà fúnra wa tán tá a ṣe fọ́mọ àtìyàwó àtòrílẹ̀-èdè ó yẹ ká máa ṣe àdúrà lọ́tọ̀ fún ìlú Saudi Arabia torí pé orírun ẹ̀sìn Islam ò níbẹ̀ àdúrà táwọn àgbàlagbà máa ń ṣe ńlẹ̀ Yorùbá níbi tá à ń so àgbò mọ́ ọlọ́run má jẹ́ wọn ó sọ adìẹ kérésì ń bẹ́ o má jẹ́ wọn ó sọ ẹlẹ́dẹ̀ má bẹ́ o odindi àdúrà ni o nílẹ̀ Saudi lónìí kọ́lọ́nkó tún sànù wa ọmọ burúkú kọ́lọ́ba ni yí lọ́kàn padà kìí sọba gangan ní ṣiṣẹ́ bàbá ti dàgbà ọmọ rẹ̀ oní àwọn ìyípadà burúkú tá rí òun nítorí ni wípé ọ̀dọ̀ àwọn gẹ́rìbì amẹ́ríkà nkankan ibẹ̀ ló ti gba ìmọ̀ ọ̀làjú tiẹ̀ àwọn tó wá rí ń bẹ̀ ìní ń gbìyànjú láti practicalize nílẹ̀ Saudi tọmọ bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ńlá tó bó ṣe tó àti bó ṣe yẹ ìwọ̀n bá ní kéèyàn ò jẹ́ ọ̀kàwé mọ́ o ìwọ̀n bá ní kéèyàn ò jẹ́ mọ́ tí ò bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó tọ́ tó yẹ ìtì máa padà ṣẹlẹ̀ ní ètò ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni a ti sọdọ onírọ́ báyìí àwọn fatiwa tó ti bà ń lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé èèwọ̀ ní obìnrin ọ̀gbọ́dọ̀ wa mọ́tò wọ́n ti yí fatiwa padà ilé fíìmù gan ó ti wà báyìí àwọn akọrin àgbáyé wọ́n ti ń ṣetán láti máa gbà wọ́n lálejò léyìí tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oní iṣẹ́ burúkú yẹn ṣe fúnra rẹ̀ àfa àtọ́ba wa gbé mú ẹ̀wọ̀n ni ó kù sí sísà ní ansa wọn tí wọ́n gbọ́ àwọn iṣẹ́ olóore tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti fòpin sí ọlọ́run ọ̀dà wọn láàmú gbogbo ohun tí wọ́n rà báyìí nìsín táàkì ni kódà ó mọ kẹlòmíì tí ń ṣiṣẹ́ ń bẹ̀ pé táàkì yẹn ti pọ̀ jù ó mú kí wọ́n fi sáwọ́ délẹ̀ dr khidir abdulbaki saudi lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀ njami àìmọ́ ó ti kó mẹ́rin tó ti wá nàìjíríà pé táàkì ní burúkú burúkú ṣùgbọ́n àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ àdúrà ní ká máa ṣe ànímọ̀ràn kankan lẹ́nu tá a fẹ́ fún wọn àdúrà ní ká máa ṣe pé kọ́lọ̀mbá ni fọ́tọ̀ ní bí àṣà àwọn yorùbá wọ́n ní kọ́lọ̀mbá ni fọ́tọ̀ lọ́kàn ìkọ́kàn rẹ̀ ò yí padà kọlọmba ni fi fẹẹsìn sílẹ̀ mi padà wáyílá kò sí fẹẹ fẹsẹ̀ kankan mọ́ kò fẹẹ ní fẹẹsìn kankan lẹmi so kọlọm kó kó sànù wa kó bá ní túnlẹ̀ Saudi ṣe Nàìjíríà ní ọlọ́mọ jẹ́ ọba jẹ́ o. asalaamu alaykum wọ́n bèrè bèrè wípé ẹ jọ̀wọ́ ẹni tó bá sọ gbólóhùn la ilaha muhammadu rasulullah ṣé èrè wà lórí wípé ó ń tọ̀hún kò ní sí láéláé àbí anábí ó sì pẹ̀ fún bólú láìláìlọ́láà bólú tó tóbi pọ̀ ní kọ́dọ̀ jíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ó jẹ́ àmà wípé wà khairu ma qultu ana wà nabiyyuna min qabli láìláìlọ́láà wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli kò sì sí àní àní pé àdéhìí wá bí wọ́n bá sọ pé la ilaha illallah yóò wà lè jẹ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àhàdé ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá wí la òun ìní ò wúlò fún kì í ṣe gbogbo ẹni tó bá wí la ilaha iná ni ó wà lè jẹ́nà onídẹ̀ra àfàwà Wahab ibn Manda àwọn kan lọ bí lè wípé alaysa la ilaha illallah miftaha aljanna sí kìí sí gbólóhùn la ilaha illallah ẹni kọ́kọ́rọ́ àlùjánà ni àfààní bala kọ́kọ́rọ́ àlùjánà ni ṣùgbọ́n ẹ wá o ṣe é mọ̀ wípé likulli miftahin asnanuhu gbogbo kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ló léyìn tiẹ̀ lọ́tọ̀ bọ́ọ̀ bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ bẹ́yìn ẹ̀ bá bálẹ̀kùn tó fẹ́ fi sí mu ó sì lẹ́kùn wọlé tí ọba ti bá mu ò ní wọlé o ìtumọ̀ rẹ̀ ni wípé gbólóhùn la ilaha illallah yóò sàǹfààní fẹ́ǹta bá rí àwọn májẹ̀mú kan lára rẹ̀ àwọn àfáà káwọn májẹ̀mú bíi mẹ́jọ ni lára ẹni wípé èèyàn mọ̀túnmọ̀ la ilaha illallah òtẹ́yàn wí gangan kí n túmọ̀ rẹ̀ rabi afagba ní ìsìnkú tó wọn máa ń la ilaha illallah ó sọ pé la razika illallah la khalika illallah aláì ẹbú ni kọ̀sẹ́ni tó ń dẹ́dà àfọlọ́ kọ̀sẹ́ni tí ń gbèsè jíjẹ mọ́ ọlọ́ra ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé la ma'buda bihaqqin illallah kọ̀sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́ ìtumọ̀ la ilaha illallah tẹ́yìn bá mọ̀ ìtumọ̀ rẹ̀ tán al-yaqin tó kù yaqin àmàdájú ń pa la ilaha illallah àmàdájú tí ò níyè méjì nù al-amalu bi muqtada nítorí la ilaha illallah ìtumọ̀ tó kónú ìtumọ̀ tá a mọ àmà wá ṣiṣẹ́ tọ̀ wọ́n tọ́ bá tó pé la ilaha illallah ǹjẹ́ ṣẹ́ rẹ sókè ṣe wẹ́pù pẹ̀lú la ilaha illallah òbí wọ́n la ilaha illallah wọ́n ń ṣàdúrà lórúkọ Jésù ó ń sàmì la ilaha illallah wọ́n pè ní ọ̀lọ́kì la ilaha illallah àwọn ọ̀tá wọ́n gbógun ẹ̀sìn wá ó dìde so tábà ń sọ nípa la ilaha illallah ṣe gbogbo ẹni bá wí ìní ò fún ọ kí ni a sọ má bí bẹ̀rẹ̀ náà kò sí kò sí inú àkọọ́lẹ̀ pànàbí ò sí pẹ̀ etí kan bẹ́ẹ̀ ni wípé ẹ̀ ń bá wí ọ wà lójà ń lẹ̀ onídẹ̀ra ṣùgbọ́n àwọn àdéhìí mi tún wá tọ́ kámasí ń dìbí àtàwọn ará man qala la ilaha illallah sidqan tó wí tòdodo tòdodo nílẹ̀ ìgbàwọ́ ọ̀rọ̀ mi mukhlisan tó wí lẹ́yìn tó ní ikhlas tó wí nítorí ọlọ́run kì í ṣùgbọ́n tó bá mi ní wà lójọ́ náà o èyí ò ní gbàgbọ́ sí mùnàfíkì yóò sọ la ilaha illallah ṣùgbọ́n kò ní gbàgbọ́ sí. sọ bí yóò ṣe jẹ́ nù. sọ bí yóò ṣe máa ní ìrọ̀lẹ́ inú lágbára lọ ẹ̀dàpọ̀ ẹ̀yìn elétò ẹ̀ ń jẹ́ apẹ́ ká tó bẹ̀rẹ̀ mo ti wà ń bí ní aago márùn-ún kù ṣẹ́jú méjì sọ ẹ̀dàpọ̀ torí ọlọ́run ó ti ẹ̀ka bẹ̀rẹ̀ ti pẹ́ sọlọ́run sànù wa subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa